náà ọmọ yìí dẹ ok nísì gbogbo wa nísì à ń lọlé wa nísì gbogbo àwọn tó wá ń sìn láti gbogbo tó wá tó wá bá ọmọ láti Ọ̀yọ́ ni èmi ni Èkìtì ni Kwara ni tẹ́lẹ̀ wá fẹ́ ẹ gbé ọmọ yìí ní ẹ̀yìn tẹ́wá sí ẹ̀yin lọlé nísì ẹ lọ sunlé. Hmm. wọ́n ń lọlé wọ́n ń lọlé sunlé. ẹ ń lọ báwọn ìyàwó yín báyìí nísì. ọlọ́run sọ ẹ ẹ yìí kò sọ kò sẹ́wọ̀n àwọn ọlọ́wọ́ jọba padà. ẹ ń lọ sẹ́rí ẹ wo gbogbo ẹni tó bá ti kú máa ń lámúyà mutí lámúyà futí ẹni tó bá ti kú gbogbo ohun tí máa ń sèyàn ò tí bọ̀ fún. làwọn àgbọ̀rù. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó rò pé òun lè ọmọ yẹn gẹ́ o mà kóun lè já sí ibẹ̀ yẹn ó kẹ́ ń sọ̀rọ̀ lọ́n ti tiẹ̀ ni wọn ládàlá mo fọlọ́n búra sí mo fi jọ́jú mo lẹ̀ búra sí àánú rẹ̀ ṣe mí. Allahu Akbar. ọ̀pọ̀ bó ti bá mi lọ́kọ́ tí ó gbé nǹkan tó lẹ̀ mi lára njẹ́ ò lè tán láyé ni anu ẹsẹ mi kọsí láti wà láhàámọ́ ẹnì kankan kò dẹrùn dẹ́gẹ́ tọ́lẹ́tì lásán ti ní rẹ oh. káti ọmọ kò mọ́ jáde wàlíkì wàhálà ni a ah, wà láti ní lára ó dé ó sọ wọn gan ẹ̀mí wá fẹ́ kó padà síbi ẹ̀sìn rẹ̀ padà bàbá rẹ̀ mùmí ní ni hmm. ìyá rẹ̀ mùmí náà ni hmm. ó padà síbi ẹ̀sìn padà èyí tẹ̀lé àṣìbí lára rẹ̀ ni kì í ṣe pé bóyá àbí ó ń jìyà àbí akẹ́kẹ́ jẹ́ hmm. ìjọba òsì níbi tó fìyàn sí ju ibi tó fìyàn sí ń lọ wọn ò ní mú lọ lé wọn tó yá kí wọ́n ní ká sọ pé ó dá lẹ́yìn bíi ó lè tún ní a lè gba hòtẹ́ẹ̀lì fún gẹ́gẹ́ bíi sunu yàrá yìí a ní láti bẹ̀ a ní láti jẹ́yà. Allahu Akbar. hòtẹ́ẹ̀lì kí o gbọ́dọ̀ náà pàrọ̀ hòtẹ́ẹ̀lì. ẹ pàrọ̀ hòtẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà. bó ṣe wọ́n tó yẹn a lè sanwó rẹ̀ fún pé sún bẹ̀ yẹn kó jìyà kọ́ ni ta nídìí bí kìí ṣe pé kókò rẹ ti kó dẹ̀ fàtúnṣe ọ̀rọ̀ tí ó sọ àbí àjẹ́ kò sí ìrántí ṣe ẹlẹ́gọ̀ọ́sì lọ́gbà ẹlẹ́gọ̀ọ́sì ṣe gan gọ́ọ̀mẹ̀ntì lọ́nà kọlọ̀ wà ń bẹ̀yẹn náà ibi táwọn ti máa fi hàn sí náà nù ẹ jọ mo bẹ̀ yín gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ kú sọ tí yín wí kú nípa ọ̀rọ̀ yìí nínú ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ stop ẹ̀ ẹ nídìí oko tẹ́ǹsì yẹn ẹ nídìí ẹ̀. wọn help situation. ẹ help situation because tẹ́wọ́ ó ní ó ní tí èèyàn bá ro ẹjọ́ wá wa èèyàn wá wa kọ́ ni ó dáa ká ẹ lọ gbẹ́ lómi wá tí èsì ọ̀pá fárànà ó tún jẹ́ fárànà sí kíní kan tó tún ju fárànà lọ kò lè wí ní kéèsì yìí. Hmm? bẹ́ẹ̀ ni inshallah ẹ eh, kò ní wí ní gẹ̀ẹ́sì ah, ó wà glaring hmm. nǹkan tó hàn báyìí ni wàlẹ̀ hakú la yàkọ̀fà lè sí ẹ̀ẹ́nẹ́ yìí so kò ní gẹ̀ẹ́sì ẹ kàn máa yẹ̀yẹ̀ ọ̀hún bàbá because ó ti ń gba champion bọ̀ tipẹ́tipẹ́ lọ́yà kékeré báyìí ló kàn máa mú ní kóòtù. kìí ṣe lọ́yà kékeré ni ó máa mú kékeré ni ó máa mú hmm. lọ́yà tí ò tó wọn rárá tí ò tí ì bí tí ó ti di sàn hmm. ni ó máa mú wọn ò lè win yẹn o hmm. wọn ò lè win yẹn rárá rárá because ó wà clearly ẹnikẹ́ni rojọ́ fún yín kẹ́yìn náà gbọ́ fana ẹ kàn rojọ́ tó ṣe fún yín hmm. so ẹ máa ń gbèjà rẹ̀ tí ń sọ kíníkan kíníkan ní sí ẹni yẹn ń da ìlú rú ni àwọn ọlọ́pàá a kí wọn wàláhì tàláhì èèyàn ni wọn hmm. wọn ṣe gbogbo nǹkan dáadáa kódà ẹni tó jẹ́ mùsùlùmí kan lánàá wọ́n jẹ yà. Eh, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ mùsùlùmí kan lánàá wọ́n jẹ níyà gbà tó gbégbèsè tí ò dáa wọ́n jẹ níyà ọlọ́pàá CP ẹ̀mí wọn ò ní kú lẹ́lẹ́ àti gbogbo àwọn tó jọ ń wọn ò ní ṣubú dànù ìlú yìí àti ìlú tí náà ọlọ́run tó bàjẹ́ ọlọ́run àwọn ọlọ́run kọ́ tó hìlá. àyàpọ̀lá síwájú kó tó di pé àmọ́ lọ wàláì interview yìí ọgbà ọgbà agùn ọgbà agùn níwọ̀nba níwọ̀nba ìmọ̀ràn náà ni a ti gbọ́ látẹnu bàbá àfọ̀dé láti Sheikh Ahmed Labib tí gbogbo ayé mọ̀ sí ìjọba bàbá afẹ́kẹ́ gbà afẹ́kí ẹ àwọn tá a jẹ́ mùsùlùmí náà ká mọ déédéé kí la mọ̀ sọ. náà mo ń sọ mo ti sọ fún ọjọ́ náà àwa àwa mùsùlùmí ẹ farabalẹ̀ torí ọlọ́run ẹ má ẹ má sọ̀sẹ̀ pé àgbéyà àwa la ní chance à ní chance o you are all woman being hmm. ẹlẹ́rìn ara gbogbo wa you are all woman being ok wọ́n mú lọ ní spain nísìn nínú ilé wa hmm. ẹni tó rúbá mú ó lè bọ́ta rẹ̀ kó fó gbàtẹ́gùn wọ́n mú lọ nínú sẹ́ẹ̀lì yẹn kó kó ẹ́. sinamu amẹ́rẹ́ kò sí nínú bẹ́ẹ̀ so ẹ gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ dákun tó practice ẹ̀sìn wa ó lè burú tó mi ó hmm? lè burú tó mi ẹ pé kéèyàn sọ ọ̀rọ̀ kó má bẹ̀rù wàhálà ó lè burú tó nítorí múrù mi rọ̀ kí mo fi ń sọ ọ̀rọ̀ báyìí ó yẹ kẹ́ mọ̀ pé ìjì èèyàn gbé wa ni ìsàníyàdẹ gbọ́dọ̀ wà fún yẹn yẹn gbọ́dọ̀ ní human feelings hmm. kò kàn ṣeéṣe fún wa kí jọ́ọ̀jì fọ̀rọ̀ yìí lẹ̀ ni hmm. kò ṣeéṣe fún wa mọ́ ni tàbá wípé àwọn ènìyàn ẹ̀rú ti ń bà wọ́n ni àwọn kan sọ ní gómìnà ènìyàn ẹ̀rú ti bà wọ́n ni nítorí pé kíni kan sòwò rẹ àbí kíni kan kíni kan àti fáyọ̀nà ti dá sí kó kó òun sòwò rẹ kó di gọ́fìnà gbogbo ayé kó wọn bọ̀ wá kó wá sọ rọ́dò tọ́ kò rí bẹ́ẹ̀ o ìyẹ̀jẹ̀ yẹn ní ń gbé wa àti àwọn tó ń bẹ̀ wá tó kí àyè ṣe tí ò da èyàn dáadáa ni wa tẹ̀bá kà ń wojú àbí tẹ̀ ń wọ̀rọ̀ ẹlòmíràn ẹlòmíràn ẹni burú ẹ̀ burú èyàn lè kọ́ ká má bà wọn ní orúkọ jẹ́ gbogbo mùmí ní káàkiri gbogbo àgbàlá ayé tá à ń sọ̀rọ̀ lórí mídíà ẹjọ́ tó ọlọ́run ẹ má bu ẹnì kankan mọ́ ẹ já bẹ̀rù ọlọ́run àwọn kọ́lá à ń sẹ́ẹ̀lì ọmọ ìlú à ń sẹ́ẹ̀lì nísì àdẹ fẹ́ kó lálàsí àsìlẹ̀ kó dààmú. ayakunla kótó ni gbàmọ̀ lọ sà àwọn èèyàn ń gbé oríṣiríṣi fọ́tò yín kéèsì tó jẹ́ tọ̀dọ̀ yín mo fẹ́ sọ yìí o ẹlòmíín bẹ tó jásí pé tó bá fẹ́ sọ̀rọ̀ online yóò wá gbé fọ́tò ẹnìkan yóò tún gbé tọ́ba lọ́rin yóò tún gbé dání kan sí i tẹ́ bá padà wá gbọ́n tó sọ ẹ máa pè ọ̀rọ̀ yóò kẹni tó gbé fọ́tò rẹ̀ sí i <laughs> ọ̀rọ̀ yóò dán tó fẹ́ sọ yìí. èyí wá wá tráfíkì ni. bàbá kí ni ìmọ̀ràn tẹ́ ẹ nígbàrú àwọn èèyàn bẹ́ẹ̀. ẹ ìmọ̀ràn tá a ní tábà padà tí a bá sọ fún un pé kó má ṣe bẹ́ẹ̀ tó bá gbọ́ tábà bí àwọn ọ̀rẹ́ wa tán bá ní pé kéèsì mọ́lá yusufu bil Qur'an ọlọ́run máa ń fi ìjọba tún nǹkan ṣe nítorí pé táwọn kùránì bá wuya ní gbọ́ ọlọ́run àfi gọ́ọ̀mẹ̀ntì tún nǹkan ṣe tọ́ba ní ẹni bọ́dọ̀ gbọ́dọ̀ mú fún ní sìn mo bí ẹnìkan rí tọ́ba eh. ní ẹni bọ́dọ̀ gbọ́dọ̀ fi fọ́tò nìkan kan sí kékeré kan sí n pa àmọ́ ni àmọ́ tọ́lọ́n bá wíwọ̀n ní gbọ́ hmm. sọ ọlọ́run máa ń fi ìjọba kọ̀rẹ́tì nǹkan ni ẹni tó bá ń fi fọ́tò wá sí ọ̀rọ̀ tí ò sì ti wá ń bẹ̀ mọ́ fi fọ́tò wá sọ̀rọ̀ mọ́ gbàtí ì ọgbà yọ̀ǹda ó sì gbàyọ̀ǹda lọ́wọ́ mi wáyé tó fi òkè tí wàá lófin ni kéèké. lè gbàyọ̀ǹda lọ́wọ́ yìí nké ọmọ ẹ̀dá kúrò tí èsè tiwa kí ló wá sí sí. láì ṣe invitation mòlúdì. bẹ́ẹ̀ tẹ wúyẹn èmi náà ti gbọ́ gbọgbọ àìmọye fídíò mi ti kàn mí àìmọye láàrin irú ẹ láàrin. láàrin náà láàrin láàrin náà. kí mo so ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe rí ẹjẹ́ ẹjẹ́ kí àlàáfíà wà àwa là ń sọ̀rọ̀ yìí kálàáfíà wà gbogbo oníṣẹ̀ṣe káàkiri àgbáńlá ayé ẹ ṣáì láti tẹ́ǹjì ọ̀rọ̀ ẹnu yín hmm. ẹ ń fa ọ̀rọ̀ yìí gùn ni o ẹ̀yin náà lẹ́sìn máa ń sọ Yorùbá pé tí kíníkan bá ti mọ̀ ẹsẹ̀ lẹ́sẹ̀ kò sẹ́ni tí ò lè ṣiṣẹ́ kò sẹ́ni tí ò lè ṣiṣọ́ kò sẹ́ni tí ò lè ṣijẹ́ bàbá wa làbí kan wọ́n ní kò sẹ́ni tí ò lè ṣìṣe kò sẹ́ni tí ò lè ṣìwé kò sẹ́ni tí ò lè sọ ọlọ́run bá fi ṣẹ̀ṣọ́ ìkọ́lá ló sì lè fi ra. gbogbo wa tá à ń sọ̀rọ̀ yìí nísìnyí àwa ah, perfect tá a bá tú ẹrù ọ̀rọ̀ ẹlòmíì náà wọ́n rí ibi tó ti dìfẹ́ mu yẹn kò sẹ́ni náà tó bá bẹ̀rẹ̀ tìǹbù òun nílẹ̀kùn lọ́wọ́ lónìí ni ẹ jẹ́ ká ṣọ́ra sí i torí pé téèyàn bá ń fi ẹni tí ilẹ̀kùn mú lọ́wọ́ ṣe yẹ̀yẹ́ mẹ́gà tí wọ́n náà ń jáde lọ́hùn ilẹ̀kùn táwọn mú mú wọn náà ní ọwọ́ o ẹja sọ̀rọ̀ tó dáa gbogbo oníṣẹ̀ṣe àpá yín jà sẹ́wọ̀n kébì mú sọ̀rọ̀ yìí a bá yín jà a sì ní yín bá jà ẹ stop àti máa abuse wa àbí abuse ẹ̀sìn wa àbí abuse kùránì wa àbí abuse àwọn bàbá wa àbọ̀mọlúàbí wa àbọ̀mọlúàbí wa ẹ stop ẹ. ìtẹ́ wíì ní sẹ́ kí e, e, e, ìwọ náà lọ wo àwọn fídíò tó ti ṣe wà lọ gbọ́ tiwa sójọ́rú tiwọ̀ sọ. ìtẹ́ fi níwọ̀ lánìí yẹn o lẹ́nu mi bá ṣe sọ ní ṣíbáyé sìn náírà tó lọ gbọ́n jà ọtún ti gbẹ́ nìkan ẹ̀ ìgbà tó ń sọ ẹ̀ kọ́sẹ̀ rẹ̀ ẹ̀ kọ́sẹ̀ rẹ̀ torí ọlọ́run wàláì kò dùnmọ́ wa bí àwa àtẹnìkan jẹ́ wọn wá sí kóòtù torí ẹ̀ la fi fi ọ̀rọ̀ ẹ̀sìn gbé wa ọ̀rọ̀ ẹ̀sìn ń dùn wa kùránì yẹn dùn mí gan bóyá mi fẹ́ wò mi ń wo bó ṣe ń wo bó ṣe jó kùránì òun tán mi kì í wò because ní tí mo mọ̀ kí kò lè akùn láyéláyé ní gbogbo ilẹ̀ yorùbá òun nìkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ ọmọ yẹn bí ọlọ́run ṣe yànda yìí èmi ò tí mà tókè ẹ̀sẹ̀ yẹn ó lé ju tiwa gan tó ṣe fún wa lọ àkàkà tiwa mọ́ ni because dára wa ẹni tó bú wa nísìn tó bá kàdà yá àtòun àtàwa àti fídíò tó ṣe àgbàdà kú náà ni kò ní sí fídíò mọ́ kò ní sáwà mọ́ kò ní sí youtube mọ́ gbogbo nǹkan gbàrà tán ọlọ́run tí tí ó kú nìkan ni ó kù ẹ dáhùn tó ọlọ́run a ọlọ́run bẹ lọ́hùn gbogbo ayẹyẹn ẹ abẹ̀yìn torí ọlọ́run ẹ farabalẹ̀ torí ọlọ́run ẹ rọra sọ̀rọ̀ ẹ rọra sọ̀rọ̀ ẹ̀rọ sọ gbogbo ń tẹ́ bá ń sọ ẹ sọ subahana rabbika. lọ́bìnrin yìí zati amma yasifun wasalamu ala musalim walhamdulilayi rabbil alamin adúpẹ́ ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá wa gba Fọláṣí Sheikh Ahmed Labib bàbá wa ìjọba àwọn ni wọ́n ti àwọn ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ àwọn ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ ládàtà rọ̀ sọ́kọ̀ fún ọmọ sábà adúpẹ́.